Oh lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe òwe la fi wá gbàgbàgbà. bàbá wa kò burú kó tán. ẹ wá gbẹjọ kò síbi. òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe tọrọ bá sọnù òwe la fi ń wá. That is for you to know that the Yoruba proverb is very, very important and prominent. If you are saying anything without adding any proverb to spice your word, it seems you are you are not a good Yoruba speaker. Anything you say, you have to add an adage or add anything to it to spice your word, either Yoruba phrase or the proverb called Owe Òwe lẹṣin or ọ̀rọ̀ lẹṣin